ẹ káàbọ̀ padà sórí ètò lágbo òṣèlú ká tó lọ sí ìdánudúró ráńpẹ́ mo ní pé àlejò mi tó wà níkàlẹ̀ wọ́n máa bá wa yànnà nọ́rọ̀ lórí local government autonomy ìyẹn ni pé òmìnira fún àwọn ìjọba ìbílẹ̀ ẹ bàbá wa a fẹ́ bẹ̀rẹ̀ báyìí ná ìjẹ́ ibo ni ọ̀rọ̀ local government ibo la ti bẹ̀rẹ̀ gangan báwo ló ṣe bẹ̀rẹ̀ báwo náà ṣe pín báwo náà ṣe yàn án báwo ẹ lè ṣàlàyé fáwọn aráalé lórí ẹ̀. <clears throat> ẹ ṣe olóòtú ṣe rí ọ̀rọ̀ local government mo rò pé kó tiẹ̀ tó di pé ta bá máa mú ní pelepele à á mú ní kó tó di pé àwọn àwọn Europeans àwọn òyìnbó kó tó di pé wọ́n débí àtúlọ mu ní ìpele ìgbà tí wọ́n bá ń bí àtúwà mu ní ìpele ìgbà tí wọ́n ti lọ. àgbà òmìnira ń gbà tán ti lọ. bẹ́ẹ̀ ni ṣe rí ìgbà tí ọ̀rọ̀ local government yẹn mo rò pé kótó ẹ̀ tó dé kóyìnbó dé òun la ti nírú nǹkan bẹ́ẹ̀ yẹn ní ní àwọn níbi àwọn ìlú kọ̀ọ̀kan bí àwọn haúsá ní tiwọn àwọn ìgbò ní tiwọn yorùbá ní tiwọn gbogbo àwọn ibi wọn ní ló ní titi ẹ̀ so wọn wọn ní kálukú ló ní kíni ẹ bá wo ti ti àwọn yorùbá ẹ rí pé ibi tí ọba bá wà ọba yẹn á tún wá láwọn baálẹ̀ tó máa máa ṣe àkóso àwọn agbègbè kan débi pé wọ́n máa mú e, wọ́n máa mú ìṣàkọ́lẹ̀ wá hmm. sí ọ̀dọ̀ ọba kábíyèsí a máa dájọ́ lórí àwọn nǹkan oríṣiríṣi tí wọ́n bá hmm. ṣe so i mean ni a lè pè ní ti local government hmm. ti, wa so wọn ò ṣẹ̀ṣẹ̀ mú local government administration wá fún wa ní. ìṣe pé òyìnbó ló mú wá òyìnbó kọ́ ló mú wá àti ń ṣe nǹkan wa ní bíbá the only difference tó wà nínú ti ti èyí tó lóyìnbó mú wá tí ó dẹ̀ jẹ́ pé èyí tí àwọn bàbá wa bá fẹ́ máa ó lọ́wọ́ àwọn tí wọ́n champion ẹ̀ <laughs> nígbà yẹn wípé wọ́n di pé èké local government yìí ẹ jẹ́ kí á bèzẹ̀ lórí representation kó jẹ́ wípé wọ́n máa máa ṣe àwọn aṣojú wọ́n máa yan aṣojú sódà àwọn agbègbè yẹn kò ní ṣe mọ̀ pé tí ọba ń sìn ọba lè dédé wò yín pé òkè ẹ̀yin ni mo yàn sí baálẹ̀ tó bá lè dọ̀la ọba lè sọ pé kúrò ń bẹ̀ wọ o o o o e, e, epo tó ń gbé wa garawa epo tó ń gbé wa ó kéré bóyá mo yọ mo mú ẹ kúrò bẹ̀ ìyẹn ni àwọn bàbá wọn bá fẹ́mi ọlọ́ọ̀ ní ní west nígbà yẹn tí wọ́n sọ pé òkè ó yá ẹ jẹ́ ká máa ṣe representation kí àwọn èèyàn kó máa dìbò yàn and the first democratically elected local government was done in 1950. Mm-hmm. Àwa àti àwọn Calabar Ibibio mm-hmm. àwọn ni the first set of two people to wọ́n ṣe democratically elected um, local, government. administration. Okay. So bí gbogbo ẹ̀ ṣe wá ní à látìgbà yẹn ó ti ń involve ó ṣe ń bí ó ń gbòòrò sí ó ń rí oríṣiríṣi reforms àtúnṣe nǹkan kan títí a fi dé ibi tẹ́ ẹ̀ ń pè ní autonomy lẹ́ni sí. ọ̀dà hmm. náà autonomy tá à ń sọ yìí àwọn wo ni wọ́n béèrè fún àwọn wo náà nílò ẹ̀ tá a bá tún tẹ bá wà autonomy tẹ bá ní autonomy àwọn wo ni wọ́n máa jẹ àǹfààní ẹ̀ jù. ẹ ṣe rí ọ̀rọ̀ autonomy yẹn bẹ́ẹ̀mi ṣe fẹ́ bí èmi gẹ́gẹ́ bí èèyàn kan bí mo ṣe wò ṣe rí autonomy a kàn ìtorí nǹkan tí à ń rí tí àwọn àwọn àwọn àwọn state kankan míì tí wọ́n máa ń ṣe òun ló ń fà á tó fi ń di pé wọ́n wò pé ah ètò àbá sọ pé òkè nínú constitution wa eh, federal state àti local àtẹ̀sẹ̀ pé kí gbogbo wọn kàn ṣe kí ni kóníkàlùkù wọn dá dúró láti máa ṣèjọba wọn intake kan fẹ́ sọ bẹ́ẹ̀ ni pé tẹ́ bá wo template tẹ́ bá wo template n táwa ń ṣe táwa ń lò ní èkó ń bíbà ẹ rí wípé tàbá kò ọ̀rọ̀ autonomy yẹn kò ó jẹ́ nǹkan tí mi ò rò pé n tí ó jẹ́ pé a lè gbé pọ́n lọ títí nílùú Èkó títí ọ̀wá táwa táwa máa pariwo lé lórí pé afẹ́ afẹ́ afẹ́ nítorí kí ni. kí ni díẹ̀ ìdí ẹ̀ ni wípé tẹ́ bá wo bá a ṣe ń ṣe ètò ìjọba ní Èkó níbí báyìí nísìn a rí wípé àwọn local government wa tó máa ń sọ̀rọ̀ pé a fẹ́ ṣe nǹkan ní local government sìn a rí wípé gómìnà kan ló máa sọ fún mi gómìnà kan ló máa sọ pé ó yá ẹ lọ tá àtìtì mm. afárẹ́ ogun yìí ó ẹ yẹ lọ fi ẹ lọ ṣe skul sí bíbá yo ẹ lọ kò sí yẹn tẹ bá dẹ̀ tó wá rí ẹ rí wípé ní ìwọ̀nba àgbà tí àwọn ẹ̀wọ̀n ti enlist àwọn local government kọ̀ọ̀kan tí a create tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tí mo fi um, tọ̀tọ̀ dárúkọ wọn nígbà tí wọ́n create new local government sí Èkó ní create new local government sí Èkó bíi ntí constitution sọ ni wípé ẹ lè create local government tẹ bá ti create ẹ wọ́n dẹ̀ la gbogbo ọ̀nà tí a lè fi create ẹ wọ́n là á sílẹ̀ wọ́n dẹ̀ sẹ́ pé tẹ bá ti follow gbogbo ọ̀nà yẹn o ẹ kàn send orúkọ yẹn sókè. sókè lọ́dọ̀ ìjọba àpapọ̀. ní ilé ìgbìmọ̀ asòfin àgbà ipe tán bá lè ti wo process yẹn tán ti wò ipe òkè process yẹn wà ọ̀nà dà wọ́n dẹ̀ fún wa ní wọ́n fún wọn ní wọ́n sign it into law àmín and that will be it débi pé láti federal government à lè máa gba allocation ṣùgbọ́n wọ́n ti tòṣèlú bọ̀ tẹ́bá lè wo èkó ẹ wo population èkó ìyẹn ló mú bàbá wa Bọ́lá mẹ́rin Tinubu àti àwọn èèyàn tó ń fi parí pọ̀ ń gbà yẹn tó ń pé ẹ jẹ́ ká create more local government so that we can have a ní eh, a lè mú a lè mú ìjọba ìbílẹ̀ a lè gbé lọ sọ́dọ̀ àwọn èèyàn hmm. láti súnmọ́ wọn so tí a bá ń sọ̀rọ̀ autonomy autonomy mi wà tó jẹ́ pé ó máa jìnnà rere sí àwọn aráàlú. lọ́nà o. iṣẹ́ ńgbà tó bá jẹ́ pé tí ẹni tó jẹ́ chairman local government tí ò bá mú iṣẹ́ àwọn agbègbè tó yẹ kó mú ṣe nítorí pé bóyá ibẹ̀ ti tóbi jù hmm. tàbí bóyá ẹ̀yìn bóyá bíi geographical the terrain hmm. ibẹ̀ bóyá àwọn òkè ńláńlá kan wà nbẹ tí ò lè fi ráyè lọ dé local government yẹn débi pé a problem a di wàhálà láti lè mú mùdùmùdù ìjọba lọ bá àwọn tí wọ́n wà ní bóyá ẹ̀yìn omi ni o bóyá ẹ̀yìn omi náà wà ní o bóyá ẹ̀yìn ẹ̀yìn valley náà wà ní o ṣoṣo ti yẹ yín sìn bóyá ẹ̀yìn òkúta àwọn àpáta ńlá tó bẹ́yẹ ẹ̀yìn ẹ̀ náà wà ní o wọ́n nílé débẹ̀ so bẹ́ẹ̀ in tí mi rí níbẹ̀ ni wípé autonomy yẹn ó depend lé bí a lè ṣe autonomy sí wọ́n sọ pé ọ̀tá ṣe autonomy at the end of the day kó di pé ẹ̀yìn kò ní sí control kó di pé kò ní sí capacity hmm. capacity tí mò ń sọ ni pé ṣe mọ̀ gẹ́gẹ́ bí ìjọba ìbílẹ̀ ẹ̀rí pé ìjọba tó súnmọ́ àwọn èèyàn ni hmm. ó lè di pé bóyá ẹni tí ó máa jẹ́ alága alága local government ó lè jẹ́ pé bí ẹni tó jẹ́ pé bóyá ìmọ̀ ò nípa bó ṣe eh, máa ṣèlú ṣùgbọ́n àwọn èèyàn wọ́n yàn sókè èyí pé òun ni kó já ṣojú wọn irú ẹni bẹ́ẹ̀ tí ò bá sí pé bóyá máa lè gáìdì ẹ̀ lọ́tún àti lọ́sì láti lè rí wípé ìjọba tó wọ́n ń ṣe ń yẹn a wà synonymous pẹ̀lú nǹkan tí èròǹgbà tí stéètì náà tó ń ṣe ara nǹkan tí mo sọ pé mi ò ń fẹ́ sọ̀rọ̀ autonomy yẹn nítorí pé template táwa ń lò ní èkó ń bí ó ń ṣiṣẹ́ ẹ̀jẹ̀ rí gbogbo ẹ̀ náà mm. ní èkó ń bí bàbá sọ pé òkè a fẹ́ ṣe primary health center primary health center tẹ bá lọ ní Òṣòdì nǹkan tẹ bá bá ń bẹ̀ náà lè máa bá ní primary health center tó wà ní Agége mm-hmm. àwọn irú àwọn irú àwọn irúfẹ́ àwọn òṣìṣẹ́ tó wà níbẹ̀ tẹ́ bá bá ní Agége òun náà lè máa bá ní ìsọlọ tó ti yé yín sè so bí ntí mo ṣe pé template táwa ń lò lẹ́kọ̀ọ́ bí táwa fi ń ṣe àkóso local government ní Èkó bí ó tẹ́ mi lọ́rùn ó dẹ̀ jẹ́ pé ó ń mú ó ń jẹ́ kí gbogbo nǹkan kí ó wá sí nǹkan mùdùmùdù ìjọba àbí tí àwọn èèyàn máa ń pè ní dividend of democracy ó ń dé ọ̀dọ̀ àwọn èèyàn wa lórí nǹkan tẹ́ ẹ sọ yìí èmi máa fẹ́ béèrè ìbéèrè kan lórí èdè mùdùmùdù àwọn ìjọba àwara bó ṣe ń dé ọ̀dọ̀ aráàlú á dé àwọn agbègbè kan tó jẹ́ pé ẹ̀ta bá máa wò ó ẹ̀rí pé tá a bá débì kan tó bá máa dé gbòòrò ẹ ti mọ̀ pé àdúgbò báyìí lẹ́nu ti ń bọ̀ nípa eruku àbí ìdọ̀tí tó máa kó bọ̀ tá bá wò mùdùmùdù ìjọba bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ títì pàápàá jùlọ local government ibo ni agbára local government dé lórí ọ̀rọ̀ mùdùmùdù ìjọba tí à ń sọ. ok ṣe rí ìbéèrè tẹ béèrè yìí ẹ rí wípé tá a bá mú àwọn tá a bá wo owó tí ó ń wá sí àpò ìjọba ìbílẹ̀ ẹ rí wípé owó yẹn tá bá pa fẹ́ fi bẹ̀rẹ̀ sí ní fi ṣe títì ìró ìtẹ̀sán tí pé tẹ́ bá ti rí mọ́tò kan tó bá ti ń bọ̀ ẹ ti mọ̀ pé ah, eléyìí yìí àdúgbò kan ló ti ń bọ̀ torí kí ni gbogbo títì wọn bẹ̀ mm. kò dáa ó máa kó ẹrọ̀fọ̀ sára mm. nǹkan kan bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tẹ bá wò ó tẹ́wá pé owó tó bá wá sí local government yẹn tó bá kàn fẹ́ fi da ọ̀dà sí títì àwọn nǹkan míì wà tó jẹ́ pé ó ṣe dandan ó ṣe kókó tíjọba gbọ́dọ̀ ṣe èmi ni bí irú à ń sọ̀rọ̀ bí irú primary health center à ń sọ̀rọ̀ àwọn primary schools wa ìmí ilé wà tó jẹ́ pé ilé ìgbọ̀nsẹ̀ wọn kò dára mọ́ àwọn ìmí ilé wà tó jẹ́ pé páànù òrùlé wọn ti ń jò ìmí ilé wà tó jẹ́ pé a ní láti rehabilitate ibi ọ́fíìsì tíṣà ni ìmí ilé wà tó jẹ́ pé àga ni àmì a ní pé àwọn nǹkan tá a gbọ́dọ̀ ṣe láti fi ran àwọn èèyàn lọ́wọ́ láti ní pé a nípa ti ètò wípé à ń ṣe empowerment fún àwọn èèyàn láti a lè jẹ́ pé bóyá a fẹ́ ra ẹ̀rọ jẹnẹrétọ̀ ni àbá fẹ́ ra fíríjì ni fáwọn obìnrin láti lè rí pé wọ́n rí kíní láti lè bá fi jẹ́ kí nǹkan tó ń ṣe kó tutù àwọn tó ń ta mínírààsì so gbogbo àwọn ọ̀nà yíyí yìí ó pín rẹpẹtẹ sábà ṣe pé òkè gbogbo owó yìí a fẹ́ lọ fi ṣe títì báwo la ṣe fẹ́ ṣe gbogbo àwọn nǹkan tó kù in tó máa ń fà tó jẹ́ pé ó máa ń ní kùdìẹ̀kùdìẹ̀ débi pé owó ò lè ká gbogbo kíní ẹ bá fẹ́ bá wa ṣe wọ́n kú ṣe látòkè pé percentage tí wọ́n allocate fún local government yẹn tí wọ́n bá lè reverse ẹ̀ ẹ kó jẹ́ wípé pé ìtàn fún local government ìtàn fún irú ìtàn portion tán fún federal government kọ́ máa fún local government. owó tó ń bọ́ sọ́wọ́ federal government federal kó jẹ́ local government kó local government ló máa wà kán gbé ti local government kán gbé lọ sí ọ̀dọ̀ federal that, that way bọ́n ṣe yẹn owó á wà. Hmm. ó wá pọ̀ sí hmm. láti lè fi rí i pé àìsí because àwa la súnmọ́ àwọn aráàlú jù hmm. bí èèyàn wú kán sí ó ń bọ̀ lọ́dọ̀ wa nìyẹn bí èèyàn kan di pé bóyá èèyàn kan síkì wọ́n ń bọ̀ lọ́dọ̀ wa nìyẹn pé gegele kan wà níbi kan wọ́n ń bọ̀ lọ́dọ̀ wa nìyẹn kó tó di kan dọ́dọ̀ eh, bàbá wa Buhari ní abuja. gbogbo wọn tí wọ́n tiẹ̀ lówó mọ́tò àti lọ síbẹ̀ ni so n tá à ń sọ nìyẹn pé èyí tèmi rò pé ó wà important ni pé ká ṣe restructuring débi pé a lè fún local government ní more money dá nígbà ń sọ̀rọ̀ restructuring ká fún wọn ní more money Then oníkálukú á mọ bó ṣe máa ṣe yí pé local government ẹ̀ because irú tiwa lẹ́kọ̀ọ́ sìn we have a homogeneous uh, template tó jẹ́ pé gbogbo wa là ń lò tá a fi ń ṣe gbogbo àwọn ètò ìjọba tó jẹ́ pé bẹ́ẹ̀ bá kúrò lágbègbè kan kì í ṣe pé kẹ́ lọ ságbègbè míì kẹ́ wá rí i pé ọ̀rọ̀ iléèwé tàbí ọ̀rọ̀ primary health kẹ́ wá rí i pé tibẹ̀ yẹn ó ti pokúlù mọ́ṣú ẹ̀ lè bá bẹ́ẹ̀. bàbá wa ẹ jẹ́ ká lọ sí ìdánudúró ráńpẹ́ náà ọ̀rọ̀ lẹ́tí gbọ́ láti ẹnu bàbá wa wọ́n ní pé ní ìjọba bí wọ́n ṣe ń ṣe ìjọba ní ìpínlẹ̀ èkó ìyẹn ìjọba ìbílẹ̀ tìpínlẹ̀ èkó wọ́n láwọn ò lè fi taratara sọ pé àwọn autonomous tá a bá padà dé láti ilé agbára bàbá wa bẹ̀rẹ̀ láti máa tẹ̀síwájú fún wa lórí ohun tí à ń gbé yẹ̀wò à ń bọ̀ ọ̀nà.